رحمه الله تعالى بيعة العقبة الأولى والثانية ثم إن رسول الله صلى الله عليه وسلم لقي عند العقبة في الموسم نفرا من الأنصار كلهم من الخزرج وهم أبو أمامة أسعد بن زرارة ابن عدس وعوف بن الحارث ابن رفاعة وهو ابن عفراء ورافع بن مالك ابن عجلان وقطبة ابن عامر ابن حديدة وعقبة ابن عامر ابن نابي وجابر بن عبد الله ابن رئاب فدعاهم رسول الله صلى الله عليه وسلم إلى الإسلام فأسلموا مبادرة إلى الخير ثم رجعوا إلى المدينة فدعوا إلى الإسلام ففشى الإسلام فيها حتى لم تبق دار إلا وقد دخلها الإسلام حسبك سأعطي àdékalẹ̀ yìí ها؟ ها؟ ها lọ. ẹ̀ka lọ́wọ́ à ń bẹ̀. sọlẹ̀ dá àdúgbò fọlọ́wọ́ bá wa ọlọ́run kọ́ṣẹ́ àlékún kẹ́ ọlọ́run àti àánú rẹ̀ fún anábùwà muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé súnà ànábì náà tí ó fi dijọ́ gbéǹde alkiyama olùwàmọ́sákàwá náà kùnà wa. gẹ́gẹ́ bí ìtàn àgbésí ayé ànábùwà muhammad sallallahu alayhi wa sallam tí àfin rárá wa létí àti bá ọ̀rọ̀ náà débi bay'atul aqaba ìyẹn ni pé àwọn tí wọ́n kọ́kọ́ wá bá nábì sallallahu alayhi wa sallam láti ìlú Madina kó tó di pa nábì ṣe jíra lọ bá wọn àti kabayatul aqabatil ula ìyẹn ni pé àwọn àkọ́kọ́ tọ́kọ́ wá wọ́n jẹ́ mẹ́fà òun là fà ń kalẹ̀ kan àbí nígbà táwọn eléyìí lọ wọ́n lọ jíṣẹ́ fún àwọn èèyàn wọn ọ̀nà alimam ابن kathir حتى لم تبق دار إلا وقد دخلها الإسلام. al-islam eléyìí la في ra wa في pé gbogbo wa ní olùpèpè sójú ọ̀nà àtọ́lọ́hún gbogbo ẹni ọba ti gbọ́ nǹkan kan pé bọ́lọ́hún ti fẹ́ ni kì í ṣe dandan kéèyàn já àfa pé àwọn èsà àfa ni ọ̀já máa sọ̀rọ̀ ọlọ́hún kò rí bẹ́ẹ̀ o gbogbo ìtẹ̀yìn abá ti mà náà ni kó jíṣẹ́ la yukallifu Allahu nafsan ilà awùsàn à èyí tó mọ àwọn ọlọ́run ní pé kí ló dé tó jẹ nínú iṣẹ́ ńgbò tí mo pọ̀ mọ́ àmọ́ èyí téèyàn mọ̀ tí ò díṣẹ́ rẹ̀ ọlọ́run ó bí o láti máa rẹ ti aya al-Qur'an al-Karim nínú Suratul A'raf falanas'alanna alladhina ursila ilayhim walanas'alanna al ọlọ́run ní bá ti bi àwọn òjíṣẹ́ wa pé iṣẹ́ jíṣẹ́ bẹ́ẹ̀ náà làá máa bi ta ni àá bi àwọn tí wọ́n jíṣẹ́ fún náà pé tí wọ́n jíṣẹ́ fẹ̀yìn náà kí ni excuse yín tí ò jẹ́ kí ẹ tẹ̀lé iṣẹ́ ọlọ́run ọlọ́run kí ọ̀dà kan kó ṣe rọrùn fún wa bàbá ti ń gbọ́rọ̀ ọlọ́run ká lè máa tẹ̀lé kọ́lọ́run ajá jèrè rẹ̀ láyé àti ní àgbéyàmọ́ torí náà àwọn asáàbò bẹ́ẹ̀ àtẹ̀lẹ́ àkọ́bà wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ni nígbà táwọn gbọ́ tí wọ́n gbà wọ́n padà lọ lé òun òjókòó tẹ́tẹ́rẹ́ wọ́n ń lọ jíṣẹ́ fáwọn tó kù alimami ibn kathir ní pẹ̀lú gbìyànjú wọn yìí kò fẹ́ sílé kan mọ́ tí ọ̀wá ti gbá àrídá mùsùlùmí kan nílé pẹ̀lú dáwà táwọn asáàbùn àkọ́bà ti wúlà tí wọ́n ṣe. ǹjẹ́ wa náà lè gbìyànjú rú rẹ̀ lónìí nílùú wa yá súnà lè má ti kárí gbogbo olúwa o àmọ́ kò sílé tẹ́ẹ̀dẹ̀ ńlùú yìí tẹ́ẹ̀ ní gbúrò kínni tẹ́ẹ̀ ní gbúrò súnà kan ẹ̀jẹ̀ náà gbìyànjú rẹ̀ òun làwọn ṣe yìí mélòó ni wọ́n ń jọ́nà radiyallahu ta'ala anhum. falamma kana al-aam al-muqbil jaa minhum ithna ashara rajula as-sittatu al-awail khala jabir bin abdullahi bin wahab wa ma'ahum lọ́dún tí ó tún tẹ̀lé ọdún alákọ̀ọ́kọ́ yìí al-aam nínú èdè Lárúbáwá ọdún tí ń bọ̀ Lárúbáwá máa pé al-aamu ọba sì tún wọn wá ní àlàámú alikọọdì kankan náà ni ọdún tí ń ṣe kínní ọdún tí ó dé lẹ́yìn èyí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí táwọn mọ̀ pé ọdún tí ń bọ̀ nínú èdè Lárúbáwá àlàámú mọ́kúbẹ́lì àlàámú alikọọdì ìtumọ̀ kan náà ni. àwọn méjìlá míì àwọn méjìlá ni wọ́n tún wá láti Màdínà yìí nínú àwọn méjèèjìlá yìí márùn-ún ni wọ́n ń bẹ nínú àwọn tó wá lẹ́sìn náà òun náà lè má bẹ́ẹ̀ mú kẹ̀kẹ́ rí i pé àṣetẹ̀tù àwa àwọn márààrún tàkọ́kọ́ ni tí wọ́n wá kálá jábẹ̀rẹ̀ ibn abdullah ibn rihab ẹnìkan tí ọ̀la ń fa ní àti wà pẹ̀lú wọn níbẹ̀ yà akọ́bẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni jábẹ̀rẹ̀ ibn abdullah ń jẹ́ pé àwọn márùn pẹ̀lú àwọn mélòó mi àwọn méje mi ni wọ́n fi jẹ́ méje yàrá. الإمام ابن كثير وان قوقع وان تطمي معاذ بن الحارث بن رفاعة أخو عوف المتقدم وذقوان بن عبد قيس بن خلد وقد أقام ذقوان وقد أقام ذقوان هذا بمكة حتى هاجر إلى المدينة إن أوتي ووابي عقب آه، إليك جي ذقوان ابن عبد قيس ابن خلده kọ́dà lèmọ́ bẹ́ẹ̀ kẹ́sìrì fi ń yé wa pé lẹ́yìn wíwá tí zakuwa nẹ̀wá yìí òun ọ̀ padà sí madina ma ọjọ́kọ́ sílùú maka hàtà hajara ila madina fàyọkọ́ọ̀lù ìnáhu muhajiriyun ansori lọ́jọ́ wọn ló kọ́ méjì bàbá ya wọn pè ní muhajiri nígbà míì wọn àti pé ní kíni ansori ní títorí kíni huwa min ahlil madina ará madina ni àtìmọ̀pá àwọn ará madina humul ansor àmẹ́nu pé òun wá láti madina láti ṣe bẹ́ẹ̀ àfa nẹ́bí sallallahu alaihi wasallam ó sì jókòó mẹ́kà kọ́ padà sí madina mọ́ títí tá a ṣe fi dé fún anabi pé ẹ ṣe é jira òun náà wá ṣe kínni òun náà wá ṣe é jira pé ó mú ọkọ méjèèjì huwa ansoriyu wa huwa muhajir wa Ubadatu ibn Samit ibn Qais inú àwọn àgbà sọ̀hádà nàbì Ubada ọ̀nà ń bẹ pẹ̀lú wọn wa Abu Abdurrahman Yazid ibn Tha'laba fa haula'i asharatun min al-Khazraj àwọn mẹ́wẹ̀ẹ̀wá tá a kà yìí ìyẹn ni pé àwọn márùn tàkọ́kọ́ pẹ̀lú àwọn márùn míì tá a tún kà gbogbo wọn láti ran tani al-Khazraj gẹ́gẹ́ bá a ti mọ̀ pé àwọn tí ń jẹ́ lárúbáwá ní Madina lásìkò yìí هم الأوس والخزرج واثنان من الأوس أهم يجي توكو نواوا أوس وهما أبو الهيثم مالك بن التيهاء بن التيئان وعويم بن ساعدة فبايعوا رسول الله صلى الله عليه وسلم كبيعة النساء ولم يكن أمر بالقتال بعد àlèmọ́ abẹ́múnú kẹsìrì ní níjọ́ yìí àwọn méjèèjìlá yìí wọ́n ṣe bẹ́yìn àfa nàbì irú sallallahu alayhi wa sallam kàbẹ́yì àti nìsa irú bẹ́yì àtàwọn obìnrin máa ń ṣe kíni tó mọ eléyìí irú bẹ́yì àti kíni táwọn obìnrin máa ń ṣe tafsiru rẹ̀ náà ní ibùnú wí tẹ̀lé yìí walam yakun amrun bilkitali ba'du kò tí ì sí ọ̀rọ̀ pé ẹ̀jà kò tí ì ṣe ti ń jẹ́ jihadu ìyẹn ni pé gbogbo àwọn tó ṣe bẹ́yà fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam lásìkò yìí kò sínú tí wọ́n ṣe bẹ́yà pẹ̀lú anabi pé bí jihadu bá dé o àní sá o nítorí pọ́lọ́hún ò tí ì pa mùsùlùmí láṣẹ kí wọ́n já lásìkò yìí iná fi máa ń kéka bẹ́yà àti ànẹ́sà kí ni bẹ́yà àti ànẹ́sà òun ni ayé alukur'an kẹrìmù tó ní ayélujára nàbí. إذا جاءك المؤمنات يبايعنك على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن إلى آخر الآية آية إني gbogbo àwọn obìnrin lẹ́yìn ìbẹ̀rẹ̀ ìsìláàmù tọkọ̀ kan wọ́n ń gba ìsìláàmù eléyìí ni bẹ́ẹ̀ àti ànábì máa pé wọ́n ó ṣe ìyẹn ni pé ní tí ó jẹ́ kí a mọ̀ pé ní ẹ ti kó nbí tẹ́ ẹ ti ń bọ̀ ẹ sì ti wá darapọ̀ mọ́ wa ẹgbàá nábì ní ọ̀gá ẹgbàá lólórí ẹgbàá là nábì ọlọ́run kí ni olúwa ní ká nábì ọmọ wí fún wọn gbà náà yorùbá yẹ́nà ká ala ala yushrikna billah àkọ́kọ́ nù pẹ̀tọ́ àṣẹ bọ́ mọ́ o àṣìn látùmọ́ o kò sí ọ̀zà mọ́ o kò sí mànáàtù mọ́ o àti gbogbo àwọn òòṣà tí wọ́n máa sìn wàlá yẹ sọ́kànnà pé a sì ní jí nǹkan ní nǹkan gbé àní jalè wàlá yẹ zinina a sì ní ṣe kínni àní ṣe zina gbogbo bá nẹ́bi tí báwọn obìnrin ti jẹ́wọ́ wájú rẹ̀ ní o sallallahu alaihi wasallam láàrin yìí káfi káfi rárá wa létí káfi wóra wa wò bí ayé ti dà lónìí bó o sì láyé rí tẹ́lẹ̀ nígbà tí nǹkan dà àwọn àlùfáà tó kọ́ tán bẹ́ẹ̀ àwọn obìnrin kalẹ̀ wọ́n ní nínú àwọn ìyá ńlá wa àwọn obìnrin tí tán wà ńlẹ̀ pé wọ́n wá bá anabuwa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n sì ṣe bẹ́ẹ̀ yà ara wọn ni hindu imro àti abi sofia ìyá ńlá wa ti ń jẹ hindu tọjẹyàwó tani àbó sofia nù ló bí tani muawiya ọ̀gá wa inú àwọn àmì umarọ olùmọ̀mìnì inú àwọn aláṣẹ olórí mùsùlùmí lẹ́yìn àwọn khulafa'u mẹ́rẹ̀ẹ̀rin ara wọn ni muawiya tu ibnu abi sofia wọn ní njọ tí hindu wá bá anabi sọlọ sọlọ tọfọ ẹgbẹ abẹyà àyà yìí náà ni wọn fi ṣe bẹyà gbogbo ìgbà náà fáwọn obìnrin nígbà wọn kà á débi pé wàlá yasini wàlá yasini pé inú tí ẹ gbàdéhùn ni pé ẹni ṣe zina o wọn ní ìyá ńlá wa hindu ara rẹ kọ ara rẹ̀ ṣe kíni ara rẹ̀ kọ̀ kíkọ bíi ti bó o wọ́n ní ti ń wúnjọ́ náà nígbà ah, àwọ̀tẹ́sìn ìlhúra àwọ̀tẹ́sìn ìlhúra. Ah, ọmọlúwàbí máa ń ṣe sí náà ni wọ́n ní ti yàrá wa hindu ìjọ náà ọ wà sọmọ àwọn insulting to her kéèyàn ọmọ dájú kọ pé òní ṣe zina ò gbà òun yìí ṣerú àwàtazini alḥurra ha ṣe ẹlẹ́kùn ṣe ọmọlúwàbí kan máa ń máa ṣe zina ni dépò tí ẹ máa wá wí fún mi pé ìní báyé jorí ń gbà wọn ẹnu ẹtẹnu tí wàá gbà á mọ́ lónìí àwàtàsíní àlùfọ́fà eléyìí náà ẹja máa fi ń ra àwọn ọmọ irú ayé ẹja máa ké fún wọn káwá tu káwá wí tí ń dùn wí fáwọn ọmọ kéékèèké àtàwọn ọmọge náà bẹ́ẹ̀ yìí ti sọ ayé dànù o ẹ̀ báyébáyé o bàbá sì fẹ́ mọ kí ló jẹ́ káyé ọ̀dà tẹ́lẹ̀ àràǹtà padà sí ni àwàtàsíní àlùfọ́fà ọpọ́sìtì rẹ̀ láyé tá ń lò lónìí direct sharp opposite rẹ̀ ọmọ tí ń bá ń ṣèṣe pé a ẹnìkan ò ní rí òhò mi o títí tí ń fi débi tọ́lọ́run bá ní ń lọ́kọ̀ wọ́n máa wá wò ń wò pé à ìtàkùn ṣé ìlú iná lè sí dàgbà sí àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ nísìn tẹ́ bá rí ti ń ṣẹlẹ̀ láwọn iléèwé ọ̀rọ̀ yunifásitì nìkan kọ́ kọ́dà láwọn ọmọ secondary school èyí tí wọ́n bá kẹ́fín nu wọn pé kè mọkùnrin ọ̀daràn lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n láwọn ń gbé bọ̀dé áwòsìsì wọn torí kéèyàn ọmọ ibi tí ọba àjọ ọmọ rẹ̀ lè lọ pé ọlọ́ ọmọ gbé o ó léwu o kọ́dà gbogbo ẹ ibi ṣètọ́ ni kọ́ wọn dé lónìí wọ́n ti ń sọ fúnra wọn pé kínni wọ́n ń reconstruct virginity lọ́ba ti ṣe tán àwọn àwọn dókítà aládàáwò onífìtínà obìnrin tí wọ́n jábàálẹ̀ ẹ̀ wọ́n reconstruct ẹ̀ lónìí ní surgical operation tọkọ rẹ̀ náà sì lóun gbà ń lé ọmọ kó ti jáde ọdarí padà ni níbi àbẹ̀wò níbi tá a yé bàjẹ́ dẹ́ lónìí eléyìí sọ̀rọ̀ àlọ́ ní ti ń ṣẹlẹ̀ nù nti ń ba àwọn ọmọlẹ́rù ń jọ̀hún náà ni pé a òun ní bọ́nlé o ẹ̀yà ọkàn rẹ ó rí i pé àwọn kan ti dọ́dọ̀ rẹ kò sí ìhùn mọ́ nísìn wọ́n ti báyé jẹ́ débẹ̀ òun lọmọ tó bá tún kù tí ẹ̀kọ́ bá kù lára rẹ̀ tí wọ́n tún fi tí wọ́n fi gba gbogbo tó kù lára gbé kéne kéne ìdábà ti ṣe tán nísìn wọ́n ó inna lillahi wa inna ilayhi raji'un àmọ́ síbẹ̀ náà la tazalu ta'ifatun min ummati ala alhaqi zahiri àdéhùn ọlọ́run ni pé ayé ò ní bàjẹ́ kọ́mọ́ kó èèyàn rí mọ́ ayé ò ní bàjẹ́ kọ́mọ́ kú kínni gbogbo ìta wí náà a sì ń ra àwọn ọmọ àlàáfà yìí àwọn ọmọ tí wọ́n dúró tí wọ́n sọ ńtọ́lọ̀ ni wọ́n sọ wọ́n sì kù láyé náà àmọ́ ẹ jẹ́ káwa náà wá wọ́nà tá a fi máa protect wọn ẹ̀jẹ̀ awọ́ náà tá a fi máa encourage wọn wọn ò rí encouragement wọn ò rí protection wọn ò ǹjẹ́ wọ́n ń wò ní orí tẹlifíṣàn opposite ntí wà sí ń wí ni ǹjẹ́ wọn ń gbọ́ lórí rédíò opposite ntí wà sí ń wí ni fíìmù tí wọn ń wò ń kọ̀rọ̀kọ̀rọ̀ ni wà sí ni àmọ́ bó ló ti rí nípìnlẹ̀ obìnrin rèé òun nìyá ńlá ìdùn wí ni àwàtà zini àlùfọ́rajà ẹ wò ó dáadáa ni òun ẹsẹ̀ rú ẹrú ni máa ṣe kí ni máa ṣe zina ẹrú tí ò ní bíbí tí ò ní kan tí ò ní ràn ni ọmọlúwàbí ọmọ kùrẹ́sì lòun àwàtà zini àlùfọ́ra torí náà ẹ dákun gbogbo ohun tí ń kálukú wa bá ní lágbára láti ṣe àwọn ọ̀nà àbàjẹ́ yìí ọ̀pọ̀ ọ̀pọ̀ òun la fi máa ń ké fúnra wa pé àwọn tí a mójútó wà láyọ̀ pọ̀ ju àwọn nǹkan tí ọkàn tó yẹ lómìn rán lọ inú tí ń bá yẹn nínú jẹ́ nìkan ní sọ fún mi jọ ni òun sọ bí àwàdà bọ̀tọ̀ ọ̀rọ̀ tó fẹ́ lè gbomi lójú yẹn ni nínú àwọn ọmọ ìyá wa àwọn ọmọ ìyá wo ń súnà náà ni orí táwọn kan lẹ pósítà àbí lórí wọ́tsàpù náà ni pé à ń fẹ́ ṣe lẹ́kṣọ̀ ìmọ̀ kíni òníwánu tó ọ́sàjọ ń pa pé ní ta ni àfa ẹni wa ni òun sọ bí àwàdà àmọ́ ọ̀rọ̀ gidi ni oní pọ̀ ẹ̀ máa wò ó kì í sáà fóun bídíà ni ọba wí ń bẹ̀ o àfóun súnà náà ni bí a wádìí tọ́píìkì ni àfóun súnà náà ni lọ́fẹ̀ẹ́ bá ṣètọ́ ni ń lo ọ̀pọ̀lọpọ̀ wàláì ṣètọ́ ni ń lu ọ̀pọ̀lọpọ̀ òun ni wọ́n máa ń fi ọ̀rọ̀ ti jàbàtà ṣàpèjúwe kóun náà ó pé wọn ó plé késẹ́ẹ̀tì wọn ń jọ nù jùhúdù rẹ̀ bọ́bá tiẹ̀ ní jùhúdù mélòó ni ó fi tako síríkù mélòó lè tako kúfúrú tó wà wádìí tànàbì ní ilà àǹtàrà kúfúrọ́ bàwá àyàfi ọ̀tẹ̀. fi síbi jẹun ọkùnlẹ̀ a pé ogbe náà ń trivialize yẹ o àmọ́ gbogbo nǹkan ló ló kéèyàn ó ara rẹ̀ àbí nítorí pé a fẹ́ bú ayọ̀ ìṣúná ẹgbẹ́ wa kan àbí a fẹ́ bú àwọn ẹlẹ́gbẹ́ kọ́dà àwọn torí ẹ̀mí rìpíìtì ẹ̀mí àmì mo kéwú débi mẹ̀zánù nǹkan ló gbé abàtì ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ọ̀dáná ó ti pọ̀ jù ti pọ̀ jù àdáwò nísìnyí tẹ̀mí màtẹ́lẹ̀ ni pé kọ́dà bẹ́ẹ̀ mara yín rí bẹ́ẹ̀ bá ti rí yàn tí ṣòkòtò rẹ̀ fò àbí tẹ́lẹ̀ nù ó tẹ́ bá ti rí tí ṣòkòtò fò tí ó sì ní irun gbà wàhálà ẹ̀ fìrì fìrà yín ẹ̀tẹ̀ kọ́kọ́ gbé asalamu aleykum kẹ́tẹ̀ tó wàá mọ̀ mọ̀ bóyá ni bóyá tmc ni bóyá kìnìkan ni ẹ̀ yóò firi sí yín ẹ̀yin náà ó firi sí yóò rí rí pé àjọra wa àwọn tí wọn ò kíra wọn mẹ́jù lónìí òun ni ẹni ó nírun gbà tó ní ṣòkòtò tí ń fò kí ni gbọ́n rẹ̀ dáradára yìí torí ẹja ronú o kó tó léèkì mala rasheed ní sọ̀rọ̀ kan fún joni I was in Malaysia in a conference àbí international conference yahudi ńbẹ́ńbẹ́ mùsùlùmí ńbẹ́ńbẹ́ kìrìó ńbẹ́ńbẹ́ wọ́n wá ń pè àwa pé ok wọ́n gbé wa padà sọ́tẹ́ẹ̀lì wa o àwọn òsì ní fi bọ́ọ̀sì kó wa pé mọ́tò kéékèèké náà ni pé ẹ̀yin méjì ẹ̀yin mẹ́ta ẹ lọ. ẹnìkan wá láti Emirates òun sunna ẹnìkan wá láti kọ́tọ́rù nígbà tó ti di gbọ́n fẹ́ kí àwọn méjèèjì pọ̀ wọ́n yẹra ni o wọn ò gbọ́dọ̀ jókòó pọ̀ nbẹ àdàrúdé torí pé kó tó jókòó bí wọ́n ti jókòó pọ̀ ẹnìkan lè ya fọ́tò wọn yóò sì sẹ́ndì ẹ̀ tí wọ́n gbèsè rí wọ́n ti lọ́ọ́ pàdé ní ẹlẹ́gbẹ́ ni wọ́n àti wí wọ́n ti lọ́ọ́ pàdé ọwọ́ á pè ẹ́ nìyí tí wọ́n pè ààrẹ pẹ̀lú Yahudi bí jẹ́ ńlọrọ̀ ọ fi comfortable pé àtẹ̀yàwó bí ni àwọn nǹkan wọ̀nyí ó nítumọ̀ tó pọ̀ tó yẹ ká pe àkíyèsí wa kí ló tún wa débẹ̀ nílùú tiwa tá à ń lò yìí náà nàìjíríà ilẹ̀ yorùbá yìí náà òun bídí àníṣe afẹ́ fírì síra wa ju òun sún náà lọ bàbá máa tanra wa lókun ẹrẹ lómi nísìnyí ọba jùlọ yóò gbé mókè báyìí níbi pé kẹfìrí lọ́pàdé kínkínni torí náà ẹ̀dá kan gbogbo nǹkan ló ní kíni olóṣùwọ̀n tiẹ̀ òun ni mo lẹ́nìkan wí fún mi rí pé ńgbà táwọn ń tẹ̀lé jàbàtà náà níbi ó ti wí fáwọn rí pé àwọn tẹ̀bílẹ́gì kọ́lá kírísítẹ́nì sọ́jú wọn lọ mo lọ rọ̀rọ̀ kọ̀rọ̀ bóun tẹ̀bílẹ́gì ṣe lé burú ju kírísítẹ́nì lọ tí ẹ bá gbé kéwú dàrú mọ́ lójú àwa ń rí níwà ẹlòmíín náà tó pé ní ẹnu tí ń fi gbogbo ní tèmi ń sọ òjò báwọn lọ ní òpin ọ̀sẹ̀ gbẹ́ èmi náà ṣe àmọ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ọwọ́ gbọ́rọ̀ ti pọ̀ jù ó ti ṣe kí ni ó ti kọjá mẹ́zánù ntọ́ yẹ ká sọ ń pa wọn ẹyẹ ẹlòmíín tẹ́ ń pè lẹ́lẹ́gbẹ́ yìí ni ẹ bá wà lọ́wọ́ àbọ̀ ẹ̀yìn gẹ́ láàrin ẹ̀yà àtọ́lọ́ ẹ̀ mọ̀ kékeré ṣe mùṣírikù pé ẹ̀dìrà yín pé láàrin ẹ̀yà àtọ́lọ́ làmọ̀ yín sọ ní ṣíríkù kankan ti ń kó sí wàlá in most cases ẹ̀yin náà ó lè sọ pé ah tọ́ba yìí pé ṣíríkù ni o wàlá yọ ọmọ mẹ kí ló kù èyí tó já jù nù tọ́ ọlọ́wọ́ sànù torí bàbá tún sọ jù báyìí lọ níṣẹ́ ọ̀tọ̀ ni tí. Eh, wọ́n lè tún bá a ní eh, ọlọ́run ọ̀sán àmọ́ wà láì láàbí mo ṣe ń sọ fún sheikh najimudin pè mí jọ ni mo àní dákẹ́ o nítorí ibi ká má dákẹ́ òun òòrè wà ń bẹ púpọ̀ níbi dídákẹ́ wa ó ti ó ti jẹ́ kí eh, ẹni tí ò yẹ kó máa sọ̀rọ̀ ó ti ń sọ̀rọ̀ ọwọ́ àdàǹkanrú púpọ̀ ògbẹ́ńtọ́lọ́mbá ní kó ní nǹkan kan tí yóò lè fi rin lẹ̀ pé àtẹ̀mọ́ ah, dàrú bá nàbí ti gbé wá ní sallallahu alaihi mo ké fún yín jò ní mo ẹbí mi ẹ̀ padà bí mi ibi tí Ibn Taymiyyah ti ní àwọn kan o àwọn oníbídíà ló ṣe wá sí ìsìláàmù fún wa ṣébi iná mo di wí kí ni Ibn Taymiyyah wí Ibn Taymiyyah ni wọ́n sì gba ìsìláàmù irú ìsìláàmù wọn náà wọ́n gbà lọ́wọ́ ẹ ìsìláàmù eh, bídíà rẹ̀ ni. قال ابن تيمية فصاروا مسلمين مبتدعين وهم أحسن من أن يكونوا كفارا هذا هو الميزان nu mọ̀jùmọ́ fatawa Ibn Taymiyyah ọláwọn bídíà kan lọ àwọn ìlú kan báwa náà ti ń rí ìlú wáyà wọ́n sì lọ sí wáàzí báwọn èèyàn Ibn Taymiyyah ni wọ́n sì gbá gíní tọ́ irú ìsìláàmù ọ̀wọ́ gbá ìsìláàmù bídíà náà ni Ibn Taymiyyah lọ dáa ìsìláàmù bídí àwọn ó ṣe kíni ó dájú bí wọ́n rí mẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tẹ́lòmíín sọ lẹ́nu lónìí kò reflect àkíkọ̀ ní condemnation òun súnà tí ẹ níyàtọ̀ níbi mọ́ni àjùká àbí nǹkan kò reflect irun táwọn Ibn Taymiyyah àlẹ́ àti foundation yìí Ibn Taymiyyah ò pé bídí àdá àmọ́ ń sọ fún wa pé kíni gbogbo nǹkan pẹ̀lú kíni pẹ̀lú òṣùwọ̀n ọlọ́nkọ́ máa sàn sàmánà wa o torí náà ń bọ́ láti yà lọ gbóbi lé. naam ọ̀rọ̀ ìyá ńlá wa hindu mo á ní ibi tí mo fi yà lọ bẹ̀ ni pé àwọn nǹkan bàjẹ́ púpọ̀ téèyàn bá interact pẹ̀lú àwọn èèyàn yọ mọ́ on a daily basis àwọn èèyàn ń kó nu islam. kéèsì kan bẹ lọ́wọ́ wa nísìnyí tí màmú ìlà láwọn wà nítorí ẹ ọmọ àfa ń lọ chọ́ọ̀chì ní yunifásitì nísìnyí yunifásitì wa ń bì náà àwọn ọmọ bí wọn ti tàn wọn tí wọn máa kó wọn lọ àwa ti a ti kíp ara wa bísí pẹ̀lú àwọn nǹkan míì. òun ní àwọn ọmọ ìyá wa kí ni wọ́n ń pè wọ́n akadíìpù hmm? wàláì wọ́n ń gbìyànjú èmi ń tún wí pé wọ́n ń ṣe kí ni wọ́n ń gbìyànjú èyí tí wọ́n ń ṣe òun tí wọ́n bá máa ṣe yóò ti burú ju ń táwọn wí lọ. àǹtí ọ̀wá yí àwọn èèyàn náà wípé ẹnìkan ọ̀sọ́ pẹ̀lú àníyàn tó da àṣìbò kàdáàlì wọn ni kí láǹfààní rẹ̀ náà ń kó wọn kó nú ìsìláàmù <laughs> wọn tó ń ṣe bídíà àmúlà so òun ní kó wọn lọ bí bídíà bí ń bò ń yọ wọn kó ń bí díì ọyọ wọn ẹ̀yẹ tẹ́wọ́ gbà wọn because bó ti yẹ kéèyàn máa ronú constructively nù pé wá bó láṣẹ jọ ṣiṣẹ́ o mú wọn kó ń bẹ̀ tán àmọ́ ibi tó fi wọ́n sí iná kẹ̀ tó o a sì rí readiness nínú òun èmi ọ̀ máa tẹlómi ní àkóónà Yusuf wàláì mo rí readiness lọ́dọ̀ rẹ̀ yà bí àwọn màmá làwọn ń ṣe ń tàwọn wọn tẹ̀yìn bá ti rẹ́dí pẹ́ take over from us àrẹ́dí ọ̀tá kan wá jókòó ká máa wá fi wọ́n ṣe yẹ̀yẹ́ máa wá eh, gbogbo ẹ̀ ṣètọ́nì sí ni wàláyé lomi ìtẹ́lomi ń wò bí ra ńlẹ̀ lẹ̀ pé ohun jẹ́ ó lè wà lìjẹ́ náà sí o pẹ̀lú ẹ̀rí ìbá nàbí sọ̀rọ̀ sọ́lá lóbìnrin kan eh, ó ń sì ná ó bomi fún kínní kìí sọ ológbò ló bu fún ba torí ìyàgbọ́ ológbò tó dànù ìsìlámù kí ló bomi fún yọ wọ kíni ta lọ sọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí ṣètọ́ ni ọ tàn wá tọ́ra ara pọ́blẹ́mù ni pé ẹlòmíì ti rí rẹ̀ pé àwa ti wà ní àti wà ń lẹ́wù ìmánì tó ju àwọn eléyìí lọ ọlọ́wọ́n ṣàtúnṣe gbogbo wa o ọlọ́wọ́n ṣàmánà wa ọlọ́wọ́n ṣàtúnṣe gbogbo wa torí náà ẹ dákun bó bá ìpẹ́lẹ̀ iná láti ẹ̀rí sọ lónìí àwọn nǹkan bàjẹ́ púpọ̀ mo ti wí tó yẹ ká ní àwọn tí ọmọ mójútó lọ́nà àwọn ọmọbìnrin tí ń ṣe sìná àwọn ọmọbìnrin àwọn ọgbẹ́ ọmọ tí ń mogbó àìmọ̀ òrí ẹnìkan kan tí ń dàrẹ́tì wá àṣìṣe gbogbo ọ̀nà bíi mọ́ wọ́n sì ń pọ̀ inú tí àwọn èèyàn ń wò pé kátọ́rù ńláńlá ni fún mùsùlùmí nàìjíríà lónìí in the next ten twenty years òun ni tramadol mú mu ẹ lọlẹ̀ haúsá lónìí tọ́bìnrin àtọkùnrin ló di pé mo kú mo yìí wọ́n ti destroy generation mùsùlùmí tí ń bọ̀ àbí tọ́lọ̀ ń bá padà tọ́sàánú wa ni àwọn ọmọ tí wọn ò níròónú kan ti ń di pé wọ́n kàn gbà kínní mu kún ó sì àtobìnrin àtọkùnrin kí là ń ṣe ń pe lẹ́yìn àṣe nǹkankan ọlọ́run ó bí wa o tàwọn tí ó sì tramadol lọ́dọ̀ tí wàá ń bì náà ẹ̀rí tẹ́tẹ́ ti gbalé tó gba gbogbo àdúgbò kò sàdúgbò náà mà nísìn naija bet kìnnì kan naija àbí bet naija kọ́dà bàbá àjẹ̀bù ti wọ̀ lọ́rin nísìn tí ẹ pé wọn ò fi bò mọ́ ọmọ kan èmi rò pé ń ta mo fẹ́ mo gbéyàn lọ car park mo á rò pé ń ta káàdì ẹsẹ̀ wọn lábàtà yìí wàláì làdí mo fẹ́ ra káàdì sí fóònù mi sẹ́wọ̀n pé bí ohun káàdì làwọn náà máa jòkó bá ní mo fẹ́ ra olóhùn ọ̀tá káàdì kí lọ wá ń ta ọba gbé bàbá jẹ òwú jáde tí ò tiẹ̀ nílọrin bíi náà inna lillahi wa inna ilayhi raji'un. tó kónkálukó gbìyànjú o man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان يعني أنا بيرك هذه بيجي صلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين نعم وعليكم السلام ورحمة الله ìbéèrè títí pé tó dàbí bí ìmọ̀ràn náà ni ìbéèrè yẹn fẹ́ jẹ́. kàn máa pẹ́ torí. torí pé èmi kàn wò pé pẹ̀lú wáàsí fún àwa tí a jẹ́ bíi ọlọ́gbọ́n tí wọ́n àbí tá a tẹ̀lé àwọn afá lẹ́yìn ká mọ̀rú wáàsí tá a mọ̀ pílè lọ́dọ̀ àwọn èèyàn tá a bá ń pè sí súnà náà ẹ̀dàpọ̀ ẹ̀ bá tẹnumọ́kì ń dàda torí pé wáàsí ẹlòmíì gẹ̀rẹ́ láti gbọ́ níbi téèyàn bá wà àbí ibi téèyàn bá jókòó sí kódà àwọn tí wọn gbọ́ wáàsí rí gẹ̀rẹ́ wọ́n fẹ́ mọ sọ fún yẹn pé ah ètò gbọ́ yìí kì í ṣe bí oṣù ẹgbẹ́ tó wà sí ẹgbẹ́ rí lè tí àwọn èèyàn ti mọ tẹnu mọ́ bóyá láàyè àwọn táwọn máa ń jókòó láàyè bí kankan ha ṣé wàá sí wàá jọ ọmọ èbú ni àbí ṣé wàá sí dẹ̀ fẹ́ sọ pé ká mọ gbọ́ náà kí ni ẹ̀ mọ ṣẹlẹ̀ dáadáa. àwọn náà ti gbọ́ ọlọ́run ṣàlẹ̀ ta ló ìbéèrè mi ni pé báwo ni ìyàwó láti kọ sí àwọn tí ẹbọ ti mọ́ wọn lára bẹ́ẹ̀ sì ni ó tún lọ sí mọ́sálásí ó mọ̀ ṣẹbọ ó tún mọ̀ kí ìrùn mọ́sálásí báwa sì lè bá wọn lò papọ̀ bẹ́ẹ̀ ni. Ah, ẹbọ àti tàwíìdì ìjọ gbé ṣẹgbọ́n àfa òun ni mo fi sọ pé àwọn màwàzínù tá à ń gbé náà nù àkọ́kọ́ ntí yọ burú jù ń lẹ bọ̀ àṣerìkú bìlà òun ò yẹ kéye akọmọdéètì tàwíìdù sótìyé ẹ bídíà lè akọmọdéètì ìsìlámù èèyàn lè jẹun bídíà kó sì tún máa jẹ kínní mùsùlùmí gbogbo ẹni tí máa ń wí tó yàtọ̀ fílẹ̀ yọ ọ̀rọ̀ kọ̀rọ̀ ni láti jọ kí ànábì ti jíṣẹ́ àtàwọn sọ̀hábà àtàwọn sọ̀làwọ̀sọ̀là àtàwọn àlùfáà gbogbo wọn ni wọ́n panu pọ̀ lórí eléyìí ni yàrá bídé alẹ́ yọ̀yàn kó nu ìsìlámù bídé àmì ìsìn bẹ̀ tí ò ṣe kí ni tí ó yọ̀yàn kó nu ìsìlámù a máa sọ pé iná ni mùsùlùmí àwìn fàṣọrù mùsùlùmí náà mọ́bùtàdé ayé ọba yìí pé yìí ní ní ètò ìwé ìwọlé àmẹ́ni tí ó ń ṣe bọ́ ẹjẹ́ ọmọ àpòhùn ti kó nu ìsìlámù ọlọ́run ọlọ́run ọlọ́run lòun ò gbà inna الله لا يغفر an yushraka bihi ẹbọ máa bàṣẹ jẹ ni o la in ashrakta la yahbatanna amalu torí náà gbẹ̀ntì bá ń ṣe bọ ẹbọ ńláńlá tó yọ ọyàn kó nù ìsìláàmù èyí ń wòye ṣe mùsùlùmí o nígbà wo lè ń kírun tí ń gbáwẹ̀ ń fara nàgí lásán ni o ẹ má jà kúrú ẹnu láti sọ bẹ́ẹ̀ inú ìta gbọ́dọ̀ bí ni bí islam ti gbé kalẹ̀ gbogbo àwọn tó wà nínú ẹbọ ọlọ́nkọ́ máa ṣàyọ wọn bẹ́ẹ̀ ọlọ́mọdé àwa náà padà sínú ẹbọ. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وآله وصحبه